مكتوب أعوذ بالله من شرور أنفسنا وسيئات أحوالنا إنه من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله إن أصدق الحديث كلام الله وخير الهدي علي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله تعالى وبركاته Àríkọ̀ fún ọlọ́ọba, ẹ̀yìn ọlọ́run àti ọlá rẹ̀, ìdí wọn sí fún annabawa Muhammad sallallahu Alaihi wa sallam fil mala'i al-a'la عند الملائكة عند يتوبر الملائكة كل ما مبأن محمد صلى الله عليه وسلم أتوى الصحابة عليه أتوى التابعين أتوى تابع التابعين أتوى متمثلين من النبي محمد صلى الله عليه وسلم شوف الجوجو القيامة آمين آه إليني ترى العقيدة الواثقية في الشيخ والإمام ابن تيمية رحمه الله تعالى èyí tí a ń kà fún àwọn ilé ọlọ́wọ̀n bàbá ìkẹ́ ọlẹ́gbà yìí abẹ́ ọlọ́wọ̀n bá subhanahu ta'ala èyí tí a fẹ́ kalẹ̀ iná kí ọlọ́wọ̀n kó gbà ní ọwọ́ wa kó fi kún òṣùwọ̀n iṣẹ́ rí kọ̀ọ̀kan wa láti ka ọ̀rọ̀ ṣékùnù ọ̀tẹ̀lẹ́ yàwó lọ́wọ́ tààlá wọ́n sọ pé wọ́lá yulhiduna fi asma'illahi wa ayatihi ń pẹ́ àwọn alùsùnà wal jamaa nínú àwọn ìwà wọn nínú àwọn ìròyìn wọn òun náà ní pé wọ́n fi ń ṣe ilhaj fi asma'illahi wa ayatihi bí àwọn ọlọ́wọ́n ọba àti àwọn tó jẹ́ àmì ọlọ́wọ́n ọba ọba nìkẹ́ ọlá Ah, àṣàlàyé náà bá nípa tó ní sí pẹ̀lú ilhad màmá lè pẹ̀lú ìyọ̀ndọ́rọ̀ mọ̀tò tààrà ìfẹ́ kí n wọ ṣíkù Fawzan rahimahullahu ta'ala èyí tí wọ́n fi ṣàlàyé nípa ìtúnpẹ̀ ní ilhad tí asma'illahi wa sifati wọ́n ní onílànà ni nípa wọ́n ká àwọn pínṣọ́nà márùn-ún aláwọ̀kọ́ dọ́pẹ́ ilhad wọ́n ní pé antusammal asnama biha ó dá sí pé nínú àwọn ọkọ̀ tó jẹ́ ọkọ̀ ọlọ́run ọba àlejò ọlá àbí àwọn ìròyìn kan tẹ́kọ̀ Allah subhanahu wa ta'ala kí lápòjú eléyìí wọ́n ni kàtẹ́sì yẹ́ ti láta minal ilah so tẹ̀sí yẹ́ ti láta minal ilah kò sàkọ́ ní pẹ́ ní láta so ara ìlàhádì ní gbogbo àti àwọn mushrikun tí wọ́n fẹ́ yọ ókọ fún òòsà tó ń pè láta ìlàta ókọ àdìláwù látòkọ́ ọlọ́wọ́ tí ó lè yẹn pé ìhásí àtìmá ìlú ọ̀sífàtì kí a máa máa ṣe ẹwà orogún fọ́lọ́mọba níbi àwọn ìròyìn rẹ̀ àti àwọn orúkọ rẹ̀ àwọn náà tún ní àlùzá òòsà kan náà wọ́n pè ní àlùzá nínú àwọn òòsà táwọn ará látara al-aziz so ọlọ́run bá ti ń jẹ́ al-azizu náà ó kọ́ ọlọ́run ọba fúdù háyà so ibẹ̀ náà tí wàá lọ yọ orúkọ fún òòṣà wọn tó ń pè ní razza bẹ́ẹ̀ ni manata manata náà so almanan látọ̀ ó kọ́ ọlọ́run bá ti ń jẹ́ almanan ibẹ̀ wọn náà ti yọ òòṣà manata yẹn sọ pé ó kọ́ ọlọ́run bá ń jẹ́ wọ́n a máa mọ̀ mọ́ nínú ẹ̀ wọ́n a fi sọ wọ́n a sọ òòsà wọn bẹ́ẹ̀ láti lè fi gbé tó sí fún àwòsà yẹn so ìwé ìwọ̀n náà kọ́ àpẹ ìhàdì àfìmáà yìí òsèfàdì tó mọ́ fẹ́ tí káwọn ẹgbẹ́ wà pé àwọn ènìyàn náà lè ṣiṣẹ́ tọ́lọ́ máa ń ṣe tó káfẹ́ka wá fún wọn nínú òyìn ọlọ́wọ́ ìwọ̀n tó jẹ òyìn ọlọ́wọ́ ọba تسميته سبحانه وتعالى بما لا يليق به kí a tọ́wọ̀ sùn kí a sọ lọ́wọ́ bá ní orúkọ ọ̀kan tẹ́kọ́kọ́ ẹ kò lẹ́tọ̀ sí ọlọ́wọ́ bá wà ìkẹ́ọ́lá kò sí tọ́lọ́wọ́ bá wà ìkẹ́ọ́lá tó sọ ara rẹ̀ lápòjú orísìn ọ̀tẹ̀sìníyàtì nàṣọ́rọ̀ láwú àbàní gẹ́gẹ́ àwọn nàṣọ́rọ̀ àwọn kristian tó wá fẹ́ pé ọlọ́wọ́ ìgbàgbà so ó yẹ pé gan nínú ìwòrí ìwòrí ọmọ èèyàn gan tẹ́ẹ̀ bá wò sáà pé yẹn bàbá ẹni pé nítorí tá a mọ̀ bàbá ni pé kí ni yóò bímọ lẹ́yìn rẹ̀ ni pé yóò jẹ́ nítorí ti dàgbàlagbà ó láì ní ọmọ tẹ̀pá èmi ti wá ní tẹ̀pá yóò tó kúrú kan ní àwọn akúrú ti lè jáde náà àná bẹ́ẹ̀ ni iléeṣẹ́ àgbẹ̀ ọ̀rẹ́ ti bá wọn so gbogbo ìwòye táwọn tó bá pé àgbàlagbà èèyàn so ọlọ́ọ̀bá sọ́tọ̀ aláàlá ààrẹ pé òyìn àgbà òyìn ọlọ́ọ̀bá kò sínú òyìn ọlọ́ọ̀bá ìwòyìn àbùkù ní torí machine sábàtọ̀ pé ewu ewu ààrẹ pé kò sẹ́ni tí máa ń léwu àgbàlagbà ní máa ń léwu so tí ó tí ó ti pé yíma ti dé wíìsì kọ́lá ẹ̀ pẹ́lú mẹ́wọ́n sí ni yẹn mọ̀ wọ́n ṣe dá ẹ̀ fún ìbàdí tó wà ní ọ̀dọ́ kékeré padà ó lẹ̀ tó bá ìhà ìrísí nǹkan ló tọ́ sí rẹ̀ pé àgbàlagbà ní kàn sí ni ní kàn pa àwọn ìléwu ìpẹ̀lẹ̀pẹ̀lẹ̀ ààrùn ni so káàkọ́ ọlọ́run bàbá ìkẹ́lá aláàfẹ́ fi ògbó àbí àgbà àgbẹ̀pẹ̀pẹ̀ ní bàbá ilé nínú àwọn ìwòyàn àfùkù ní fọ́nà ọ̀bà bàbá ìkẹ́lá wọ́n rẹ̀ lórí ìgbẹ́ ńgbà àwọn tọ́lá kàwé mi alákọ̀ọ́rin kò ní pẹ́kẹ́ ìpè wúndájì ó ní ọmọ pẹ̀lú dájì ọláyọ̀ sọ níjà ni ẹlòmí ò ní pẹ́kẹ́ ìpè wún ní mọ́mí yóò sọ níjà ni ìwé pé òun náà fẹ́ lé ọmọ gbé bẹ́ẹ̀ láti lé ọmọ gbé wọn bá báyìí bàbá sínú bàbá ìwòyìn bàbá kápẹ́ bàbá ìwòyìn àbùkù ní fọ́nà ọba subhanahu wa ta'ala tó kó ètò ìsinmi tí nà sí wú ẹ̀ eléyìí wá ní nǹkan gba ẹnu ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ gba ní ìgbàdégbà ni tá a bá ti mẹ́ni pé a fẹ́ ṣe ìtẹ̀ní ẹ̀sìn bí ti máa lọ òṣèrú òṣèrú òṣè bàbá wọ́n lókè ń tàbí wallahu ahad Allahu samad lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad wọ́n lọ ń pa àánú kùránì wọ́n lókè ṣe òṣè òṣè bàbá ó mọ̀ pé òun sọ òun rí nǹkan méjì orísun kékeré orísun tó máa tún tó kankan mọ́lẹ̀ òun sì ṣe tó máa tún tó máa nẹ́gbẹ̀tẹ̀lẹ̀ kan náà mùsùlùmí ọ̀dọ̀ sọ́ra o ọlọ́yà àmì àwọn ọ̀dọ́ tó kìí sí gbogbo àṣà àbí ohun tó bá dọ̀lẹ̀ ẹ̀mù gbogbo orí gbogbo gbogbo jẹ́ ẹ̀wọ̀n àjò mẹ́bà jẹ́ tó kújọ ìyọ́ rẹ̀ èdè gbogbo orin táwọn èèyàn bá ń kọ lèyọ́ bá wọn kọ èyọ́ jẹ́ lẹ́bọ̀ táwọn jẹ́ gbogbo gbogbo gbogbo gbogbo ọ̀dára wọn náà ni torí pé yíwù yẹn ní àwọn ìdáhàdì ní kápò ọlọ́run bá súnsùn àmọ́ pé ọlọ́run bá ní bàbá àgbà ilẹ̀ ẹ̀mọ́ abúrújú àwọn tó ní arúgbó ọjọ́ òun subhanallah arúgbó ọjọ́ òun ẹ̀lẹ́kùn so gbogbo àwọn olórí ìgbésẹ̀ owó mùsùlùmí tó náà ọbọ̀ òsì arúgbó òsì arúgbó kò sí náà wòye ọdún jù òun lọ fún wa ìtọ́wà àwọn ẹwọ̀n tó fi wọ́n fún wádàpọ̀ àkẹrí yẹn àhá ilẹ̀ ni mùsùlùmí ó dò lérí tán jẹ́ pé yẹn ní máa ní sọ́nà ọba rẹ̀ yẹ wà ń sọ lọ́wọ́ tó bá sọ rẹ̀ ó ròyìn ọláwọ̀ tó fi ròyìn rẹ̀ ìwọ́n mọ́ rò pé orin ní rẹ̀ pé ọba ọlọ́run tààrà kẹdàdà kan ní kẹmí rẹ̀ ìlú àwọn òkú báyá kí wọ́n wá fi orin ọ̀rọ̀ Muhammad náà tó bẹ́ẹ̀ làwọn ti yin náà ìsọ padà sínú ìsọ́là fi yà kí múlò dùdù háyà nìyẹn sí ààrẹ sínú ọ padà sí bẹ́ẹ̀ làwọn sọ hábà ní Muhammad sọlọ́wọ́ ọ̀sọ́lá tó lọ́wọ́ sọ orí fún wa ó rí tẹ sáàpá àwọn ọmọ rẹ̀ bẹ́ẹ̀ làwọn ti dúpẹ́ ìpò lọ́wọ́ àwọn òpin ní ẹ̀dùn mọ́ alọ́fẹ́ sọ̀rọ̀ olùkọ́ wọ́n ti bẹ́ẹ̀ olè ti padà sí kíni olè bó sí ilẹ̀ hárì sọ̀rọ̀ yẹn lẹ́kẹ̀ẹ́ ni pé kí ẹ̀ka òun kò sọ ọlọ́wọ́ bá ní orúkọ ọmọ pẹ́lọ́wọ́ bá ní bàbá bákan náà ni wọ́n àwọn fàlásífà náà àwọn náà ní ọ̀rọ̀ táwọn náà máa ń pè ọlọ́run ọba táwọn bá fẹ́ pè ọlọ́run ọba wọ́n máa pè ọlọ́run wọn ní àìlà tó fà àìlà àti tó ti pè ní mọ́ọ́dík tí ń jẹ́ kí nǹkan máa ṣẹlẹ̀ àti tó pè ní àìlà tó fà àìlà kẹsọ́bà bí kan máa ń ṣe iṣẹ́ sábà bí máa ń fi wòye kò sí ní tọ́lọ̀ wánà fi wòyìn ara rẹ̀ fún wa so mùsùlùmí gbọ́dọ̀ sọ́ra táwọn bá wọn bí ó ti gba mímọ̀ lẹ́nu tí wọ́n ìgbọ́gbọ́dọ̀ sókè ní ọgbọ́dọ̀ sọ́ra fún àwọn òkò yẹn ilé ìyẹn ìyá ẹlẹ́kejì ẹlẹ́kẹta wàsíhù subhanahu wa ta'ala lima yunazzihu anhu min an-naqaid wọn náà pé kéèyàn wo ọlọ́wọ́ ọba sùsùn kọ́ ọlọ́fẹ́ òyìn ọlọ́wọ́ ọba tó ẹ pẹ̀lú àwọn èrò tẹ́ pé ìròyìn àbùkù ni tẹ́ pé ká fọ ọlọ́wọ́ ọba àdúgbò ìyá máa ń fọ́lọ́ ọba lọ́nà ẹ̀dẹ̀ kọ́ ẹgbẹ́ náà lọ́wọ́ ẹ̀fẹ́ ìròyìn ọlọ́ ọba ní kíọ́yá ẹgbẹ́ àwọn ìyàwó ní àpèjú yìí ma tó sọ pé inna Allaha faqir wa nahnu aghniya pé ọlọ́ọba tẹ́wọ́ èèyàn faqir olùsí ọlọ́ọba lẹ́nu wọn láàkí lòkúnfọ́ yìí lè tí wọ́n wọn láàbárin pọ̀ ní pé ẹ̀yí sá jẹ́kàáfíà àníkà ní ẹnkẹ́ tèrè torí ìsọkọ́lọ̀ ọba ọba àríkẹ́ọ́lá olólùsí ní subhanallah ẹ̀ẹ́kọ́ ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ àbùkù ńlá ni kọ́lọ̀ ọba pé bàbá rẹ̀ ní ẹgbẹ́rin tí sọ́lé wọn bàbá rẹ̀ olùsí tó bìnrin pé ìdá àti àtọ̀ bàbá ìkú ni tẹ́lẹ̀ mẹ́ òye nù kí wọ́n pè láti ìlú lòsì kọ́tà tó pé ọlọ́wọ́ ọba àríkẹ́ọ́lá olùláìlọ́kùnlá àìlá tó ní pé ìyí tí òsìwò yẹn rán ọba káì ìwòyìn àbùkù bọ́háyà tó ní pé ilé ìlànà pé ìlhádìí nínú àwọn àṣìná ìlọ́yí wọ́sífàtì nígbà àwọn ọkọ̀lọ́wọ́ àti àwọn òyìnbó yé fi òyìn àbùkù òyìn ọlọ́ọ̀bà bọ́yẹ̀ pé gbogbo tó bá jẹ́ àpọ́nlé àpọ́nlé àpọ́nlé ilé máa fi sí ọlọ́ọ̀bà ọba ìjọlá ilé ìdáwà tó wọ́n fẹ́ wòyìn àpọ́nlé fọ́lọ́ọ̀bà kì í ṣe pé títọ́ àpè látàyè rẹ̀ rù kò bẹ̀rẹ̀ fún sọ́wọ́ mìíràn náà ó ń padà sínú alkitab wa sunna nínú tẹ́lẹ̀ kí ẹ̀rọ sọ̀rọ̀ láyé náà ni àtàmásùk bìkítàbí wa sunna lọ́dọ̀ Muhammad wọ́n tó sọ pé ìnáwó mọ̀ ìyá ìṣmínkún fọ́sọ̀yáwó kìtìláfà kẹfìrọ̀ عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين وعدوا عليها من نواجب صلى الله عليه وسلم wọ́n pé ọ̀tọ́fẹ́ lọ pé ẹni tọ́lọ̀ bá ní kẹ́lù rẹ̀ fún ní ọlọ́tọ́lọ́ bá lọ lára ẹ̀yẹ́pàá wọ́n sọ̀rọ̀ pa ìyapa àwọn ìyapa nípa ọ̀rọ̀ àkídá ọ̀rọ̀ mọ̀sáì lè ní ẹgbẹ́ pé òkè ẹ́ ọ̀rọ̀ ẹ̀sìn yóò mọ ìyapọ̀ ṣẹlẹ̀ ọgbà àti Muhammad sallallahu alaihi wasallam táwọn ẹ̀mọ́ fa wọ́n fà mí wọ́n dúgbò wọ́n ní ẹni tó bá wọn lójú rẹ̀ yóò di wàhálà tó yẹ ń ṣe sí ní ládùúgbò ní rédíò ní káàkiri káàkiri ọ̀rọ̀ yà ọ̀kùtì láàpán pẹ̀sẹ̀ wọn tó lọ́mọdé mi yàn fún ẹ̀ àlẹ́ sọ̀rọ̀ ẹ̀ tí ò ní jẹ́ sọnù níbi tí ó dó ìyapa yóò fi gbé ní lọ́nà pé alaykum bi sunnati sunnama imam muhammad sallallahu alaihi wa sallam wa sunnati al-khulafai ar-rashidin al-mahdiyyin sunna wa àrólé àfin ìmàmà abubakar umar uthman ali àwọn mẹ́rin yẹn náà khulafa ar-rashidun yẹn so àyè ọ̀rọ̀ wa sunna wa yẹn ní ẹsẹ̀

ìwòyìn èyí tí ọlọ́ọ̀bà yẹn fàfíìn ni ìwòyìn àfúnlọ́lá ni ọlọ́ọ̀bà ti dáadáa kan sínú ìbá dùn tó wá fẹ́ ròyìn ọlọ́ọ̀bà wà padà síbi àkìtáàbù ni wà padà síbi sunnah Muhammad tó náà sáábí bó wọ́n sì wòyìn so ọlọ́wọ́ ìwà náà hàbìyà ẹwọ́ ọlọ́wọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ ọlọ́wọ́ láhánú àmìyà ọlọ́wọ́ ìfẹ́lọ́sí ọlọ́rọ̀ làwà ọlọ́wọ́ lè fẹ́ mọ̀ tààbí fún ààrẹ pé àwa ò lọ́rọ̀ ni wa àwọn èso lò sí. sẹ́wọ̀n pé nítorí wọ́n máa sábà ọ̀rọ̀ mẹ́ta yẹn máa ń sọ̀rọ̀ lórí abẹ́sẹ̀ ìbáyà yìí náà ní pé kẹ́tẹ́lẹ́ kó ló pé àwa. sáwọn náà làwọn tó láwọn sí sáwọn náà làwọn tó láwọn àhà lórí wọn náà ló àtúnyẹ ọlọ́rọ̀ làwa. so ẹ̀wọ̀ so ìlẹ̀háàdì ní ni tó jẹ́ pé ìwòyà fún jẹ́ fọ́nà ọba tó tààrà òun náà pẹ̀lú ìyá ló mọ́ ní mọ̀gbọ̀nà pẹ̀lú ọlọ́run ọlọ́run ra ó sì bẹ̀rẹ̀ ọ̀gá ńlá ó sì bàbá ńlá òkú fún lórí yẹn náà ìwòyà fún ni. wà lọ́hùn sọ̀rọ̀há yẹ́wò sọ̀tì lọ́wọ́ bọ̀ wà ní kí wọ́n láì sọ̀rọ̀há yẹ́wò sọ̀tì kó sì mí lọ́jọ́ sátidé. so nígbà tó lọ́wọ́ bá dá sọ́mọ̀ tán ọwọ́ àfijọ́ kẹlẹ̀ ìjọ́gbìjọ́ sọ́díjọ́ sí ní ọwọ́ àfisìnì ẹwọ̀ ọlọ́ni wọn mọ́sánà ìlúgbò sáré mú akọrẹ̀ wá tó ní pé ìfẹ́ kan wò pé ọlọ́ọ̀bà pé bẹ́tẹ̀ bá ń kan owó èèyàn subhanallah èèyàn ló ní wúwo ewu kó ti wà á lápá ibùbẹ́ sí mi lónìí ọ̀dẹ̀wọ̀ yóò kọ́ lè ọlọ́ọ̀bà sọ́tà alábà tó dá sánmà ó ìfẹ́ títà àyàmì òmùmẹ́sánà bàtà dákúndé mẹ́fà tó ọ̀nà mẹ́sàlẹ̀ mìlò ó ní kọ́lọ̀ lè dá lójọ kẹfẹ́ tẹ́mẹ́ ó kẹlẹ̀ kọ́lọ̀ nínú agbára rẹ pé o lè dá sánmà ní òòjọ́ àmọ́ fẹ́ kọ́ alẹ́kọ̀ọ́ àtàdá bridge tọ́bá fẹ́ ṣe nǹkan èèyàn máa ń ṣe ní sísẹ̀ǹtẹ̀lé ni ìyẹ́ ṣe lẹ́kẹ́ náà rí pọ́lọ̀wẹ́ ìlàwẹ́ kọ́ lé gan ọba lówó kọ́ kọ́ lóòjọ́ mọ́kọ́ lé lóòjọ́ ṣe sùúrù kí ọ foundation dúró ọba tó yá òsì kẹ́ni òsùn gbọ́ àti ṣẹjẹ́ òsùn gbé ilé ó dákó sí ni ọlọ́pàá ẹ̀kọ́ alẹ́kọ̀ọ́ pẹ̀lú alẹ́ ó làwọn bá lè hàn tẹ́lẹ̀ kan náà tọ́lọ́ bá bọ́ ńlá ka ìkọ̀ hàn kan ọ̀gbọ̀dọ̀ hàn dédé díẹ̀ pé sáwọn ọjọ́ tó fi ní ìṣòro akọ́wì ìṣòro akọ́wì yóò lágbára gan sọ ọlọ́pàá

ṣàlá àfọ̀nù wà mílíọ̀ iṣẹ́ tó fi báyọ̀ tẹ̀lú bí oṣù kan ọba ṣe níjọ́ méjì nínú ìjà kọ́lá kò tó padà yàgò rẹ̀ ọ̀bọ ọ̀yẹ́ sábẹ́ fún yẹn fifty thousand gálọ̀ sọ pé ọ̀rọ̀ kó bára rí wà wọn nǹkan máa ń níyì tó yóò ní sọ́gbà ní ẹlẹ́ wọn ẹ máa ṣẹ́ nǹkan tó tẹ̀yà kàn rí tí wọ́n ṣe wàhálà kan tó ṣe tẹ̀yà máa wàhálà fẹ́yà ṣe lẹ́yìn rẹ̀ tẹ́lẹ̀ kan máa kàn jẹ́ ọ̀pẹ̀ fún òun fẹ́ kó kí níbo òun fẹ́ wò ẹgbẹ̀ ha ah, ṣe pé lẹ́yìn

bára ìsẹ́gbẹ́ bára ló tọ́ yọ́ bára lọ́wọ́ àpapọ̀ tí ó fún àlè olówó àpapọ̀ tí ó bàjẹ́ òun sì lè lọ́wọ́ pọ̀ ọkọ̀ ìdí ẹ̀mọ́ ẹjọ́ ẹjọ́ ìgbà fẹ́ yí òdàrí ìjọba kọ̀wá gbé fún kò ní jọ lójú nà ẹ̀sẹ̀ òmọ́dàrọ̀ kò ní fọ́ ma ṣe bẹ́ẹ̀ tó bá lébẹ́ àtọ́lẹ̀ hápá ní oṣù sílẹ̀ kan àwọn oṣù kan try kó lo eh, oṣù méjì mẹ́ta tó kí ni ó padà tó àti ti lórí ní àtàdá bóòrù kọ́lọ́pọ̀ bá ń wá lọ́wọ́ gan yóò jẹ́ káwọn ìṣẹ̀lẹ̀ ní ọmọ wa ẹwọ́n tó Muhammad wọn bá bá bá Muhammad àwọn obìnrin báyìí bá subhanallah àwọn ọmọ ní ìyá láyà lákàí kọ́lá pàtàkì tó ń dàgbàlagbà tó ń tún ní lákàí ìlàkàí yẹn bẹ ìmúṣàlá ilé wọn mẹ́ta àti bukori àwọn tọ́ta ní mahamman wọn náà láàpọ̀ àyà mẹ́wàá báyìí àyà mẹ́wàá ọ̀hún àwọn òní sì kú ọ̀bẹ tí táwọn òbí kọ gbogbo tó wá bẹ́ẹ̀ nínú àwọn ìtumọ̀ rẹ̀ àwọn àtàwọn iṣẹ́ tí ń bẹ́ẹ̀ wọ́n mọ̀ túnmọ̀ rẹ̀ wọ́n tún wá máa àwọn iṣẹ́ tí ń bẹ́ẹ̀ ayà wọn tán wá kọ̀ tán wọ́n ti máa ti kìnnìwọ́n ẹ̀sán tọ̀ ya lẹ́wọ̀tún lọ́mà fọ́kọ́ wa nínú so báwọn sàbà ní Muhammad ṣe wù nínú kan Bukhari bàbá ń sọ̀rọ̀ wọ́n ní ta'allamu fìsígà bàbá ń sọ̀rọ̀ yóò pé kùlọ̀ kọ́ìmà kọ́bílà án ti sọ̀wọ́dù náà tààyọ́ ní ta'allamu kọ́bílà án ti sọ̀wọ́dù wàbára án ti sọ̀wọ́dù wọ́n ní pàpọ̀ ta'allama ashabu nabi sallallahu alaihi wasallam fi kibar sinihim lọ́pọ̀ ìmà kọ́mílà áńtìsà wájú síwájú kó lóde pé ó di àtiwájú ìjọ wọ́n tọ̀pẹ̀ wọ́n tó fún òfin ọjọ́ ìmáàmù kó tó fún òfin ọjọ́ alágbó aláǹgbá kó tó fún òfin ọjọ́ mọ́gàjí kó tó fún òfin ọjọ́ baálẹ̀ kó tó fún òfin ọjọ́ bá kọ́mílà áńtìsà wájú wà báálẹ̀ áńtìsà wájú lẹ́yìn tó wá fi kí bá sí ni àwọn sábà ní Muhammad sọ̀rọ̀ wọ́n kọ́ ìmọ̀ ìgbàtà dàgbàlagbà náà lọ́kọ́ ẹ̀kọ́ ẹ̀wù wọ́n ti yà ẹ̀rẹ̀ àyàlá yàfa àgbàlagbà ni wọ́n fi kéwú wọ́n ti kéwú wọ́n ti mà. sọ pé táwọn ẹ̀ṣẹ̀ nǹkan tó fẹ́ pé èèyàn máa ń mú nǹkan díẹ̀díẹ̀ ni díẹ̀díẹ̀ ni. kọ́lá ìmọ̀tọ́ àfáwa tó jáfa ní mọ́mọ́ rẹ̀ pé wàhíwọ̀ lọ́wọ́ tààrà àfáwa ìmọ̀ṣẹ̀hábì az-Zuhri ابن شهاب الزهري محمد بن مسلم محمد بن مسلم ló kọ́ wọn gan ابن شهاب bàbá wọn bàbá bàbá wọn ní ló ń jẹ́ ابن شهاب so bàbá bàyẹn ń sọ̀rọ̀ wọ́n ní tán sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ bí wọ́n ti kó ìmọ̀jọ wọ́n sọ pé àkọ́dùnà ààbì ìmọ̀sàlẹ̀ ààbì wà hànífẹ́ àdísì kan àdísì méjì áyà kan áyà méjì gba àti ẹmọ náà nù tó mẹ́ pé lórí báyà àdísì méjì wọn lè mú lọ́la áyà méjì wọn lè mú wọ́n ṣe mú wọn tẹ̀sí tó nù sábẹ́lẹ̀ mi pé ọlọ́wà fún tààrà ó lágbára kó ṣe sọ́mà sí ilẹ̀ ilẹ̀ kó sì kìnnì lójọ pẹ̀pẹ̀rẹ̀ àmúṣekìnnì òpin sí àwọn òpin sí mẹ́fà ìjọ mẹ́fà lè ṣe ìjọ mẹ́fà ìjọ wá sí mi àwọn ìyàwó mi làwọn ní ọlọ́wà sí mi ìjọ kejì so yóò sì ní yóò sì wá ha nígbé ẹjọ́ wa ṣe nígbà tí lẹ́yìn ìjọ kejì tó ti wàhálà tó parí iṣẹ́ níjọ́ mẹ́fà tí wọ́n ṣe ni tẹ́kọ́ àti ìròyìn àbùkù ìròyìn àbùkù ni ń kó ti rẹ̀ ọwọ́ àbùkù wọn á sì ní ọlọ́ọ̀bà kọ́ lẹ́yìn ìròyìn ọlọ́ọ̀bà kọ́ lẹ́yìn fàálọ̀ lọ́wọ́ àmọ́ ẹ̀kọ́ lónìí ọlọ́ọ̀bà kọjá bẹ́ẹ̀ ọkọjá wúwo táwọn fi wọ́n yàn ọlọ́ọ̀bà wọn sọ pé ìròyìn náà ìlàhádìí بأسمائه وصفاته ويعمل كل طلبة فنقول الحاد الحاد أو الرجال الحاد بشكل طلع هوي أحبه الله ورعاه بكرة ẹlẹ́kẹ̀ẹ́ni òun ni pé معانيها ma'aníha wà àkọ̀ọ̀híkùha فقل الجامعية إنها ألفاظ مجردة لا تتضمن صفات ولا معاني

láàrín ọlọ́mọ̀n sífáàtì wà lẹ́nu àti kò ní ìròyìn kankan ọ̀rọ̀ lásán tí ò níròyìn kò sì tún ní àwọn ìtumọ̀ kankan sábẹ́ mú bẹ́ẹ̀ tí ó ní ìròyìn kó ní ọjọ́ pé pàṣẹmí ẹ̀rú láàyè tó lo àlà sàmì tí wọ́n bá sẹ̀mí òye lọ́wọ́ bàbá ọlọ́mọ gbọ́rọ̀ àti máa ń gbàdúrà kò mẹ́ni pé kò túmọ̀ ní pé ọba àyẹ́ so bákan láyàlú àyà káàkọ́kọ́rọ̀ ọba alàyè ni kò sọ fún wa yí pé ọba ayẹ́ o ń sẹ̀mí kápẹ́yà ayẹ́ kápẹ́yà àlàyé ọba alàyè kò mí ní kó ní sẹ̀mí kankan pé ọba tó ní sẹ̀mí ni ẹ̀rẹ̀kùn tẹ́gbọ́ wọn tó bá wọn ọlọ́pàá ní pé àdáadà tí ò sí ara ilé so wá àwọn kaba yìí nínú àwọn ọ̀nà táwọn ìtumọ̀ ní sẹ́kẹ̀ tó mọ̀ jìyàn àwọn ìtumọ̀ ọ̀wọ́lọ́ba àti pàápàá rẹ̀ ilé nínú ìyàsímá ìláyí òsìfàtìlì bákàrẹ ẹ̀kàrún òun ni tẹ̀síwò sífàtìlì bí sífàtì kọlùkì ilé ìdíkẹ́ fi ìwòyàn wọn náà bá jẹ́ jẹ̀dá ilé ìyàtíṣẹ́ ọ̀rọ̀ tó pọ̀ bẹ́ẹ̀ ní ìtòrọ̀ so wá àwọn owó ìwọ̀nyí náà nínú àwọn táwọn ẹ̀fẹ́ ṣe kílẹ̀ wọ́n ń ṣe ìlẹ̀háàdì pẹ̀lú Allah subhanahu بصفات خلقه شكل ولا يكيفون أعني ما بيري بيبون نجا تكييف بيبون لسيريكا فما وين يولو با فوا فيوين كلاو يولو با أنوان ساقلو با أكو كفوا so àmì bẹ̀rẹ̀ pé bóò ní kí wọ́n ṣe rí gángan gbogbo ní kí wọ́n ṣe rí gángan so lórí pa ọlọ́ọ̀bá èyí tó kéré ẹ̀rọ dákẹ́ tẹ̀mẹ́ ìdá wà àtọ̀ ẹ̀dá ò ní bẹ̀rẹ̀ pé bóò ní ṣe rí so eléyìí ni ọlọ́run bàbá nìkan pé wà lábí yẹ́kù láwú òfòwán àhàn so pé ọlọ́run ọlọ́run ọjọ́ ọlọ́run yẹ́kù láwú òfòwán àhàn ìṣẹ́ àlámbọ̀ wọn bẹ́ wọ́n ni anna subhanahu wa ta'ala látẹ̀mí yẹra tí kọ́ ọlọ́run bàbá nìkan ọlá ok wà láyé máa ti rú náà ti fátà òun ti fátà kọ́kì a látẹ̀mí ìyànà tó pọ́lọ̀ ọba yẹn látẹ̀mí ìyànà ọlọ́ọ̀ba yẹn kò ní àfijọ kò ní àfijọ so kẹ́lìmọ̀ yìí ọlọ́ọ̀ba sọ́lọ́ta ara ìsọ̀tọ́tọ̀ sọ́tọ̀ Maryam àwọn bẹ̀rẹ̀ lẹ́mọ̀ ṣètọ́rọ̀ yìí ọlọ́ni ọbù sàbàwátò àbdí ọmọ bẹ̀rẹ̀ náà máa fàgbódì ó wọ́n tọ̀bẹ̀ lẹ́ bọ̀tọ́ pẹ̀lẹ́ ni ayà rẹ̀ ni àwọn onímẹ́mà wọ́n ti sọ wípé sábà ń sọ pé àwọn ìṣẹ́lọ́ ọ̀bálọ́kùnrin tí ó tàwọ̀ sí ìtàbọ̀tọ̀ tàwọ̀ sí ìtàwọ̀ ipò pẹ́sẹ̀lú mẹ́ta eléyìí ni sábà bí tẹ̀kísẹ́mù tàwọ̀ sí ìtàwọ̀ mẹ́ta náà àwọn afẹ́fẹ́ ni wọ́n nú ayà rẹ̀ ni ẹ̀rí rẹ̀ wà wọ́n sábà ọkọ̀ pé wọ́n sánmà àti lẹ́lẹ̀ wọ́n lè yẹ abáyíká wo ni ń sọ̀rọ̀ ọba rùbíyà ó bẹ̀ pẹ̀lú rọ́bù rọ́bù sábàwáàdì ọ̀gbà tó ní sánmà àti lẹ́ẹ̀lẹ́ ó bẹ̀ pé àwọ̀ṣídú àbùbùbìyà ìdí ìrọ̀lẹ̀ tó bá lọ yẹ ní àwọn ìpín mẹ́ta tí táwọn ìlú sí wọ́n ní wọ́n bí sọ́tọ̀ lábọ̀ ọmọbìnrin náà wọ́n bá ọmọbìnrin náà tó tó wà láàrín fàgbùdù ó ń pè tọ̀fíìrì ọ̀lùmọ̀lùmíyà so wọ́n sọ bẹ́rẹ̀ ìbádà tí ẹ wá máa ti kí ni máa ṣe sùúrù lérí ìsinmi ọba alta alamulawu ṣẹ̀bẹ̀yà ìjẹ́ orí àfijọ kan ẹ̀dá aláàfijọ kan fọ́nà ọba ti kíọ́lá ọmọ ìgbà yẹ pé sípa ìyàwó jẹ́ orí ìròyìn kan tó dàbí ìròyìn ọlọ́ọ̀ba àwọn ọmọ ẹ̀ náà nínú àyà ìgbà bákanáà a máa rí nínú àyà yẹn náà wípé ajẹ́ pé tawhidu rububiyya òun ni dalilun ala tawhidu hulwiyya àwọn pẹ̀lú òun gẹ́gẹ́ ní ẹ̀rí pé alábìlẹ̀ rí tàwọn ìlúwíyà tọ́rọ so ọlọ́wọ́ bá yẹn wá ní àti tó tó ń bẹ láàrin sánmà tìlẹ́lẹ̀ òun lòun dá ní fi fún wa ọwá ní pàgbélé fún ẹ̀jẹ̀dì ó rí pé ẹ̀rí ni gan àwọn ìrùngbù bí àwọn gẹ́gẹ́ ẹ̀rí ni wípé ẹni tó dá gbogbo àwọn nǹkan wọ̀nyí orílẹ̀-èdè lọ́fẹ́ ni orílẹ̀-èdè ìjọ òfin ló fi wá pè wá ó fi dẹ̀ nínú àwọn ìrùngbù bí yà ó fi pè wá sí ẹ̀sìn àwọn tá a ti gbowó lè fún yín àwọn kí ló dé tẹ̀wá tẹ̀sẹ̀ wá fa àgbóyè fún ẹ̀sìn náà bá yẹ wọ́n tọ̀ bí lẹ́yìn bá àdá nítorí tí òṣìṣẹ́ fẹ́ràn sí lọ́wọ́ pọ̀ fọ́tọ̀ bẹ́rù lẹ́rìn ìbàdàn ti àti àlàmúláwó sẹ̀mìyà ìjẹ́ wá rí ní ọba ìyá ọba yẹn lóye kó o sì yọ ẹ̀kọ́ sí sùúrù kó sì sí asọ́wọ́ra fa àyẹ̀ ó kò tó wá rí fẹ́ ọba yẹn àti àlàmúláwó sẹ̀mìyà ìjẹ́ rẹ̀ nìkan tó bẹ̀rẹ̀ jọ́rọ̀ ọba wí níbi àwọn ẹ̀wọ̀ yẹn ní rẹ̀ kò sí ìsinú wàlá kófò àlá bákan náà ọba yẹn kò ní alkófò mú kalma alkófò yìí abáníkàwò ni wọ́n ti mú Allahu ahad Allahu samad lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad ìbẹ̀rẹ̀ ti mú láàm àkófò pẹ̀lú gbogbo ọ̀rọ̀ tó ní sílánì pẹ̀lú mọ́sálà àkídà ọgbẹ́ni kí ní àkídà ọdún náà ni ẹwádìí rẹ̀ kẹrí ẹ̀rí fún alùkùnrin àti ẹ̀rọ nípa táwọn ọ̀sán náà tẹ́ ti rí ẹ̀rí fún ìtàkìdá alùsùn àjàmá ẹni gbogbo àwọn kìtà ń sọ yìí bá ti ń sọ ọ̀ndà à ń gbogbo ẹ̀ ló lẹ́rìí kọ̀ọ̀ka kọ̀ọ̀ka kọ̀ọ̀ka ní ọkọ̀ àti ìlú ọ̀sẹ̀ àti sẹ́nu Muhammad sallallahu alaihi wasallam so àkófó kí wọ́n pẹ̀lú ẹ̀ kẹ́lìmà yìí nínú èdè lárúbáwá ọ̀nà mẹ́ta ló máa fi ń gbà ká ó lè ní ufu káfù kíkù mẹ́ta àbí ìtàkọ̀ àlẹ́ lórí kékeré ufu bẹ́ẹ̀ àwọn atọ́ nínú èdè láàkúfù aláwú láàkíf aláwú láàkàf aláwú òyíwẹ̀ gbogbo ẹni pé kò sí alápèjọ fún Allahu subhanahu wa ta'ala náà pé pé tọ́wọ́ mọ́sálà sọ́tìlì kìláàmù nípa náà àwọn ayàtọ̀gbọ̀ ayàtọ̀ pé orúwò ìyapa ọ̀hídìí ọlọ́ọ̀bá tí ń fọ́ ìpàwọn sí fáàkì ọlọ́ọ̀bá túbọ̀ ayàtọ̀ ẹ̀mà àkókò tàbáníkàwò àwọn onímọ̀ wọ́n tó wọn fún ọmọ pé tàbáníkàwò àwọn kẹlìmọ̀ ìkà mẹ́ta ìwé mẹ́ta mẹ́la rẹ̀ àkókò ìwé mẹ́ta aláwọ̀kọ́ ni alìmọ̀sílù alìmọ̀sílù lẹ́pẹ̀ máa ń sọ pé tàbá ń sọ nípa mọ́tàlá tó wà ní ti pẹ̀lú tàwàṣídà àti àkídà àwọn sì fáàkì ọlọ́run bá àwọn ọkọ̀ tó gbọ́ àyà ni wọn tá bá ṣe gbọ́ àgbọ́ iye rẹ̀ sí láti ẹ̀mọ́ pàtàkì rẹ̀ sí mọ́tàbàmì náà bá. alkúfùrù ó túnmọ̀ almasílù ó túnmọ̀ àṣẹ̀bíhù ó túnmọ̀ ànàzírù ní ìdẹ̀lábáwá. náà tọ́bá wò pé kí wọ́n kọ́kẹ́ mọ almasílù tó bá fẹ́ sàlàyé rẹ̀. almasílù wọ́n ní òun ẹgbẹ́ pé man yusharikuka e fi jùlù sifat man yusharikuka fi jùlù sifat kò fi akpọ̀ sifat ẹgbẹ́ pé níbi òye ẹ̀jọra yányá ń ṣára káyà níbi gbogbo òwe tí a ní màfílù ó pé ẹniyẹ wọ́n jọra wọ́n bọ̀ háyà pé àtàwọn yára lábájá wọ́n gẹ́ra wọn méjì ní màfíìlù ni pé lábájá yóò màfíìlù fúlànà ni ọmọ àti wọn jọ àwárà mi ẹwọ́n fi jẹ́ mi ẹ̀sìn bá ẹni wọ́n jọ ní jùlù sífàt alákọ̀ọ́kọ́ sí kẹfẹ́ sífàt ẹlẹ́ẹ̀kọ́ jùlù sífàt ọ̀pọ̀ bẹ́ẹ̀ ni ọ̀pọ̀ ìṣẹ̀ríru òun náà ní ó mú ìwọ̀n yẹn ni wọn bọ ìwọ̀n yẹn ọkà rẹ̀ ó ti kí ni ọkà pọ̀ pọ̀ tó dára kọ tí màá fẹ́lẹ̀ ó pọ̀ lórí ti ṣẹ̀ríru lọ òun náà mú nínú ìwọ̀n yẹn ni wọn àmọ́ ìwọ̀n díẹ̀ ló mú ní ó mú ń bẹ̀ ọ̀pọ̀ díẹ̀ ni kò tó dára kọ tó wá ní nàvírù nàvírù tó wá òun mú fi àkọlù sífà ó ń ṣáárá ka ẹnìyẹn fi àkọlẹ̀ sifat ètò tí ń péjú nínú àwọn ìwòye ọbátá wo ní gbogbo ẹ̀kọ́ màfílẹ̀ tòrítọ́pọ̀ ṣẹ̀bílẹ̀ òun náà tó ń padà àbí kò tù kálá ọkọ nàvírù kò tẹ̀wá kéré tẹ̀ gbogbo ẹ̀ lọ́wọ́ bẹ́ẹ̀ fi àyà yorùbá àyà kẹ́mà yorùbá sàrẹ́ pé wàlá ẹ̀wá pé lámìyẹ́kù kò sí bẹ́ẹ̀ nìkan rárá ẹ̀yìn ọlọ́wọ́ bá wọn tẹ́lọ wọ́n bá tàbí bá rí wọ́n bá rí ọlọ́run bá tọ́ àti lọ́bílá wọ́n jọra wọn bọ̀ áyà ní kò sí ti jẹ́bẹ̀ ọlọ́run ẹ̀fẹ́ yìí mọ̀ sàlàyé fún ọlọ́dún ìlú kẹ́lùmẹ̀ fún wa wọ́lá bákan pé wọ́lá àbíyàkó láwọn kú fún wọn àhàd bákan pẹ́lú kú fún náà ọlọ́run ìwòye wa pé kò sí ẹnìkan táwa ní ọgbọ́ gbogbo ìròyìn ọlọ́run ló mú ẹni pé ń tọ́ka yàtọ̀ sára díẹ̀ kò sí láyé kọ́nà ah, àwọn ọkọ̀lọ́wọ́ àmọ́ àwọn díẹ̀ láàrin ló mọ́ bẹ́ẹ̀ ara ọlọ́wọ́ bá kọ́lá àwọn èèyàn ọmọ bá wọ́ kọ́lá àwọn èèyàn lọ́rọ̀ yẹ kò wà làm yẹ kò láwọ̀ tó fòwán àgbogbo ah, ìwò àwọn tó máa láwọn jọyàn bí sí máa ń jọyàn abẹ́wà bàbá bàbá òbí lọ gbà mí wọn àtẹ ah, bá rí ìlú láàrínlá ó ti kí bàbá rẹ̀ sí méjì déédéé ní ẹni pé yóò ti pọ̀ kalẹ̀ ní àrá ọ̀gẹ̀rẹ̀ ọ̀rẹ́ méjì ni kò yàn tó kò sẹ́ni kí máa bẹ̀rẹ̀ pé wọ́n ló ìbẹ̀bẹ̀

ìwọ̀lọ́mí ẹkùnlẹ́wọ̀ kúfùwẹ́l àhàd kò sí àfijọ kankan àwọn kò sí àfijọ kankan bá ti ma fi lò ní tíṣẹ́ bí ò ti nà fi wùlẹ̀ kò sí fọ́lọ̀wọ̀n tó wà ní kẹwàá tuntun wọ àwọn kiri ilẹ̀ bá mọwọ́ tẹ́tọ́ fún òní gbọ́ ọ̀rọ̀ kan nípa ọlọ́ọ̀bá àti kó yẹ kókó gbólẹ̀ ní àbàbọ́ tó ṣe ń sọ̀bà wà náà ọlọ́run kọ́ wájú ká fi ṣe mi láyé kàkí àmà àmì na tó fi bákaná wọ́lá nígbẹ̀lá wọ́lá nígbẹ̀lá so omẹ́ni wọ́lá nígbẹ̀lá ní dìbìmọ́lá àìníṣlò ọlọ́ọ̀bá wà ríkẹ́ ọlá ń tí ó yẹ wáyé pé kò sí ẹnì so àwọn kẹ́mẹ̀rẹ̀ wọ́n súnmọ́ wọ́n tó alkúfù sílẹ̀ kan ní àyè almusawi ní àwọn additional kẹntọ́tún wà ní àyè túnmà náà ṣíkẹ wá ní wàlá yọkọ́ sí bọ̀kọ́lùkì bákanáà ọlọ́ọ̀bà àyẹ̀wò láyọkọ́ tó bọ̀kọ́lùkì èyí tí wọ́n kó bí wọ́n ti síkì á sí kọmọ fi sí ní jẹ́rí ọlọ́ọ̀bà ọmọ lábájá àti lábájá yìí ṣe bẹ́ẹ̀ kàyáàsì ni ẹ̀ káyọ̀ máa fi nǹkan wọ́n nǹkan wò kàyáàsì lábájá wo ọ̀rẹ́ mi bíi lábájá náà wọ́n dáadáa ni máa ń tọrẹ káàwọ̀ ọ̀rẹ́ rẹ̀ káàfi mọ́ abọ́lọ́ náà ti máa ń tọrẹ subhanallah ọba náà bá kọjá lẹ̀ ilé ìlú àpílà tó sì lọ nínú tí ìbá fẹ́ kọ́ ọmọ yẹn ni so tí wọ́n ti wọ́ ọmọ ìkẹ́ ẹ̀gbọ́dọ̀ sọ pé lákàrẹ̀ wọ̀n sí tó kan so ó lè rí nǹkan sí nǹkan wọ́n tóbi lọ́rọ̀ rẹ̀ nítorí pé ẹ̀yìn náà fẹ́ dàrẹ́ bí ọlọ́run ó lè gbẹ́ ṣùgbọ́n kí ni bí làpá ìwé ṣe mọ́ ni ẹ̀ àbọ́lọ́run bá kọ́ wà náà yọ kọ́ tó bẹ̀ kọ́lùkì ẹ̀yìn tí nǹkan wọn ọlọ́run bá ọkẹ́lẹ̀ àwọn olùsọ́nà أعلم بنفسه وبغيره تقول الله أعلم بغير أعلم نفسي ولن ما نباري بحياته وسيرنا لي طبعا لو كان مولوبا تقول محمد صلى الله عليه وسلم أنا بنا سوايا نجل طلعت من هان باري نالي سكني لما أنا أعلمكم بالله وأتقاكم فأه èmi nípa pé ní ìmọ̀ tó bu àháyà nípa ọlọ́run ọba èmi ànẹ́bí náà ni táwọn ti lẹ́yìn pa ọlọ́run ọba jù èmi yìí náà ni torí pé kí ni ẹni tó bá mọ́ ọlọ́run ọba náà lọ bẹ̀rù rẹ̀ kò sí ní tọ́wọ́ ti mọ́ ọlọ́run ọba tó bá mọ́ ọlọ́run ọba ló sọ wọ́n lọ ìwọ ló bẹ̀rù ọlọ́run ọba jù lọ kò sí ẹni náà tó lè bá rọ tó lè bá sú báyìí àmì màhàlù lókèlè bí àwọn obìnrinwá tú láyàwọn lẹ́bí lọ́ṣọ́ náà ìtúfà lórí ìṣẹ̀lẹ̀ bó lè wá àwọn tẹ́kọ̀ọ́ kan abẹ̀rẹ̀ sí jẹ́kọ̀ bẹ̀rẹ̀ láti kó sì máa ṣe àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ìjẹ́tọ́lọ́wọ́ máa lè yí àwọn ànábì ẹ̀sí ọlọ́run ti pa àwọn ẹ̀kan náà tó wọn Muhammad sallallahu alaihi wasallam tó ìwé ẹ̀rọ àwọn àbá tí ó wọ́n fẹ́ bẹ̀rẹ̀ ọba náà rí pé yóò ní ìrọ̀ rẹ̀ lẹ́kọ́lọ́ so yìí bá àfá kan jọ ní subhanallah ọpá rẹ̀ yàrí ọlọ́gbà fi náà wá sí àwọn àfá àríwá yìí náà kọlọ̀kọ́ sàánà wa bàtọ́ ń bọ́rọ̀ ó ní àfá kan ó ní àfá nàmúlá àfá ìgbà ni ọwọ́ àjọ kan ọwọ́ ní tí ìbá ń jẹ́ bí ṣe ń jẹ́ àgbà kan agbọ̀n sì dúlé láàrin ìwédíkẹ́ báyìí kọba lórí ẹlẹ́kùn ètò jẹ́ wà ní ọlọ́run náà pé ní ọlọ́run tó ń jẹ́ tó máa ń jẹ́ wà ní ọlọ́run lọ agbọ̀n ọgbọ́n kalẹ̀ ó sì ju agbọ̀n tó pẹ̀lú tọ́ agbọ̀n ó sì dúró láàrin òkèrèké tí ọ̀kan rẹ̀ ló sọ ọ̀rẹ́ dàámù eléyìí náà onídánà lè ṣe àwọn kọ́lá àwọn ọdọ́jẹ́ pásọ̀ mẹ́ta ti ya ìtara ọ̀dá náà ti tojú bọlé olóòkè àwọn náà lè ṣe ìtẹ́ ni ṣètàlì nínú bá wọn ṣe kò sí àpásọ̀ nàkàrà ìtọ́ lè wọ́n ṣe ò lè ṣe àwọn èdè òṣèlè lọ́wọ́ wọn lèwè láyé lára ti ṣe mẹ́wàá lẹ́yìn àti kàrà ọ̀fẹ́ bàbá ni máa kún alẹ́ àbí àwọn kẹrìmọ̀ ní káwọn fún ìyàtẹ̀ orí náà ni wọ́n ń wá ìwàkúwà pé pé ọlọ́ọ̀bà ọ̀tọ́ tààdá ọba yẹn so ààrẹ̀ mẹ́ta sí ní ọ̀rẹ̀rẹ̀ rẹ̀ òun náà lọ́ba tó ti ní ìmà tó bọ́ háyà nípa rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ tó túnmà ní Muhammad sallallahu alaihi wa alihi wa sallam ní Muhammad fún wọn ọba àwọn tó wà mọ́ ọlọ́ọ̀ba làwọn sọ Muhammad sallallahu alaihi wa sallam láyé ẹ̀lẹ̀ ìwọ̀n níbi dá ọ̀rá tó sọ ọkọ̀lọ́wọ́ bá lọ tó bá nǹkan ní àbí ẹ̀sìn ọlọ́wọ́ bá lọ sí ìhàlára wọn ní táwọn ìpínlẹ̀ ìyàlá wẹ́lẹ́ yìí àbí kí wọ́n wá àwọn òkèsọ́ ayé lọ́kàn wọn ọ̀kì ọlọ́pàá fún wọn láyé wọn wọ́n kìí فلني إن دار آخرة للذين لا يريدون الألوة في العبود ولا فسادا والعاقبة للمتقين القيامة تريم أعطي قلت إن للذين لا يريدون الألوة في العبود أعواتي مويي صفا عفيس في كباري ولا تميسي كنت قام كتاب كل ولا so, ولا فس أنا مو أسير لأتي بالك والعاقبة للمتقين أو تبقى بلولو بأولو فلا نصبت تلتا بيواني ọlọ́run bá nílá ayàpọ̀ aláwọ̀n sọ wọn pé ló sọ àwọn ẹ̀rí pẹ́pẹ́ tó bá ayà pé ayé yìí àwọn ìyẹ̀wẹ́ fúnra pé kámọ́ tó gbé àwọn ayé kámọ́ tó gbé kámọ́ lọ wọ ìpínlẹ̀ kámọ́ wọ àwọn òkókó ká dúpẹ́ lọ́wọ́ ọba àwọn òkó ọba ìjọ́lá kó tó gba kan lọ́dọ̀ náà bàbá ẹ̀ máa ma pàápàá rẹ̀ lápẹ́tẹ́ máa ń dàgbọ́ yípa ẹ̀ máa wọlé sí ẹ̀ sì dùgbò ẹ̀ sọ gbọ́ àwọn àdúgbàbù tí máa ń jẹ́ kí ọlọ́run nífẹ̀ẹ́ yẹn ọ̀la yóò fi àdúrà ọlọ́run tẹ̀ǹkan sílẹ̀ ọlọ́run tẹ̀ǹkan sílẹ̀ fẹ́ tó káyọ̀mọ́ tàkẹ́ àdúrà gbogbo sẹ́yìn wa tó ẹni tí mo lọ́wọ́ bá di lọ́wọ́ ọ̀la ní Muhammad sallallahu alaihi wa sallam ṣe ọlọ́wọ́ bá ṣe rẹ̀ sí àwọn sọ̀hábà bẹ́ẹ̀ tí wọ́n láwọn tàbí náà àwọn tàbí ẹ̀yìn pínyàn mọ́ ọlọ́run bá ṣùgbọ́n àwọn olùkúta bá ń pa kùránì ẹ̀mí wọn yóò máa ṣùhárànwà yóò máa ṣùpapọ̀ mọ́ àwọn ìtumọ̀ lọ́nkà ni wọ́n pẹ̀lú kan náà òṣèlú ṣọ̀dẹ́ sí tí máa ń fawilé ìtumọ̀ kéèyàn gbọ́ kùránì yìí pẹ̀lú àkọ́mọ́kọ̀lá àwọn sì fà àmọ́ ní bá mọ àwọn orúkọ ọlọ́mọ bá àwọn ìròyìn rẹ̀ tó bá ń ta àwọn olùmọ̀ ọdún sallallahu alaihi wa sallam wọ́n jẹ́ ọ̀pùrọ̀ ọmọkùnrin kàràdá àti ìmẹ̀lẹ̀ sọ̀rí muslim ìwọ́n ń pa àtùwárìn jọ́kìnà ó lè fò ẹ̀sìn rẹ̀ mẹ́lẹ̀ ó fò ẹ̀sìn rẹ̀ mẹ́lẹ̀ bí sí ń ka àwọn kìrá àtẹ́kọ̀ọ́ bìtàdá dùn ní ń ka ń ní ẹ̀sìn yẹn ní sí káyà báyìí ẹ̀sìn ó sì kú báyìí ẹ̀rù sáà ara ẹ̀sìn yẹn ọ̀bá lẹ̀ má ó sì tẹ ọmọ rẹ̀ kalẹ̀ ẹ̀rù wá ń fa yí pé kí ẹ̀sìn yẹn náà lọ tẹ ọmọ òun mọ́lẹ̀ so lẹ́ẹ̀kan náà ló wá rí pé ó gbóyún sókè ó bá rí àwọn kíní kan tó sókè bíi bíi cloud ń pè ẹ̀ẹ́ gbogbo nǹkan tó a bù bí ọ̀bẹ̀rẹ̀ wọ́n dàbí ọ̀bẹ̀rẹ̀ báyìí ẹ̀sùn yóò ọmọ wà lókè báyìí ní ti dèdè eré rẹ̀ ìsìn tó ń kakọ̀ ánì báyìí bá tún kakọ̀ ánì ẹ̀sùn tó ń tó wọn báyìí tó ń ra ra so ní pé kí ní sọ wọn kakọ̀ ánì yẹn ní kí ní yẹn sáà ń sọ̀kalẹ̀ báyìí ń sọ̀kalẹ̀ báyìí ń sọ̀kalẹ̀ báyìí títí tó ń bu ní kí ni mọ̀ sọ́ọ̀tù وتودي إلى رسول محمد صلى الله عليه وسلم وسين تقوان كما يمين أنه يا ملائكة tọ́pọ̀ bá ń ka báyìí ni tọ́pẹ́ pọ̀ bá ń bẹ̀ sí ní kakọ̀ bá dúró ó sì rí ọba tí wọ́n lọ ní ọba tí sallallahu alaihi wasallam pẹ́pẹ́ mọ̀tàlù Muhammad sọ̀rọ̀ lọ́nà sọ pé à ah, tí ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ nípa àjọ àti àńdọ́là wa bá ní Muhammad sọ̀rọ̀ lọ́nà pé à ah, nígbà tí báyìí táwọn bọ́ wà ní Muhammad sọ̀rọ̀ lọ́nà ìmọ̀ni yóò wá lágbára lẹ́nu wọn àwọn yóò wá nílé ẹ̀fọ́ yẹn jẹ́fà àwọn fújọ wa ní báyìí ni wọ́n lọ mi ní fọ́tán gbà báyìí àwọn tó wá rí pé àwọn àwọn tó wá mọ̀ kí wọ́n ní sí wa kódà àwọn ẹ̀ka òjò gbọ́ra pé ìgbà míì mọ́ ní ọwọ́ sí kìnnì yóò lọ níbi ìdíkù lọ́pọ̀. nínú pé a níbi láti mọ̀ sí kìnnì láti mọ̀ gbọ́rọ̀ ọlọ́run bá dáadáa wọ́n ní kọ́wọ́ ọ̀rọ̀ ayé ayé ìlú ojó ijó àràdà ẹ̀fẹ̀ fíìmù nínú ọmọ fàyẹ̀wà sí wọ́n lọ ìwọ́ ọgbọ́ bẹ́ẹ̀ bá ṣe ń gbọ́ sí ilẹ̀ tó sì máa le tó gbọ́n tó ń ti ah, máa wọ́ sí sí bẹ́ẹ̀ ni wọ́n padà wá ní oṣù fẹ́kọ̀bìlá wọ́n gbádùn sára àkídà ní oṣù fẹ́kọ̀bìlá oṣù fẹ́kọ̀bìlá ní àwọn masáyì yẹ ní àwọn sáyì tó ṣe tùmùlẹ̀ kúrúbà ní jùmọ̀ sọ̀rọ̀ yẹ oṣù fẹ́kọ̀bìlá oṣù fẹ́kọ̀bìlá gbogbo àwọn kìíní yẹn yóò ní ìgbé ara lọ́wọ́ ọba kú látara àgbáyé àfídà àìmẹ̀sìn ọlọ́ọ̀bá àwọn èèyàn ń kú pàlọ́ ìpọ́n sí ń kú ní tó délé o wọ́n ti ní àbábájọ̀ dáná látara ọba wọn أن محمد صلى الله عليه وسلم يقول لا يمتن أحدكم إلا ويحسن بالله ظنا أنا من يلي بقول لكم àyàfi kó ikú mùsíkí ni kó wọn ní èrò ń bọ̀rọ̀ dá fẹ́lọ́rọ̀ ọba rẹ̀ ọgbọ̀n lérò ń bọ̀rọ̀ dá fẹ́lọ́rọ̀ ọba wọ́n láì mọ́sálà bí sáà máa lẹ́yìn hadith yẹn أما إمام محمد رحمه الله تعالى إذا كما تيقتو وما يقتل أمام عبد الله أمام عبد الله أبا عبد الله وما عبد الله من إمام محمد من عبد الله بن إمام محمد سبحان الله مما مكتو أمامي سوف أنا أقيد أقيد أجوبه ما تقول وجه سوف يجب أبا يبا عمل بني أبا عبد الله جي سبحان الله محمد ما تقول محمد فيقتو رحمه الله تعالى وما يقتل عبد الله فدقوا gbogbo àwọn ááyà tó lọ sínú sọ̀rọ̀ nípa rọ̀jáwù nípa àwọn ìlérí pé ìṣẹ̀lá ìfẹ́ tó bá lọ́wọ́ dáa ìṣẹ̀lá ìfún ìṣẹ̀lá ìfún àwọn àjẹ́wọn lọ́wọ́ bá àwọn alákan subhanallah ọ̀tún sọ̀rọ̀ nípa ìyàrá kan dáadáa yàkùn máa kàfúrí náà kàfúrí kò sí ìyàrá kan tó fẹ́ kí mọ̀túnmọ̀ kí ní ẹ̀ ti jòkó sí ó jòkó sínú ẹ̀mí wọn tó wọ́n mọ̀ fẹ́ tó ti rìn tó mọ̀ kàtẹ́ni hàn nígbà fún mi pé kán bá lè di pa tó máa fi lè kú wọ́n lè kú lè fi o lè rí pé wọ́n ní òun gbọ́dọ̀ dá pẹ̀lú ọ̀nà ọ̀bọ̀ wà ní kí ọ̀la ah, tó bàtọ́ alhamdulillah ah, náà ó kéré náà àgbẹ̀rù náà gẹ́gẹ́ fún yẹn àmọ́ kẹ́rẹ̀ wá kí mùsùlùmí kí mùsùlùmí wá kú eléyìí ní pọ́jù ó pẹ̀lú kó máa gbọ́n ah, àṣewàṣe wàhálà náà ṣe wàhálà náà ìbùsùn ah, pé mi lọ́sẹ̀ wá parí lé mi yìí ah, ọlọ́run ò sórí fún mi o ah, subhanallah wallahi iná lè yàwọ̀ wallahi tó wà níbi láì mọ̀tánà ahadukum ìlà wà yóò fi níbi láì rọ́nà ọmọ lọ́wọ́ pé ah alhamdulillah àṣepé parí lé náà ni ah ọ̀rọ̀ yìí wọ́n tó délé yìí náà àmọ́ tí wọ́n mọ̀ kapọ̀ wá ní tí wọ́n ṣe sàárà tí wọ́n ṣe gbẹ̀ lẹ́yìn yà pé alhamdulillah ilé ńlá wọn náà ṣe dáadáa alhamdulillah ẹ̀yà ní ẹni oṣù ọ̀gbọ́n níbi ńlá nílẹ̀ àbọ̀ ṣe sáré ẹ̀ṣẹ̀ nígbà tí ní ẹ̀ṣẹ̀ lẹ́gbẹ̀ẹ́ bá ti dúgbé ẹ̀ṣẹ̀ gbogbo kékeré ní wọn bá kì tó bá ti gbọ̀rọ̀ ayé ẹ̀ṣẹ̀ rẹ̀ kúta fọ́tò ní màá gbé wá báyà ni àwọn sọ́dà kùmọ̀ tí ń fẹ́ ká ráwọ̀ èèyàn kó bá àwọn sàábẹ́ ní Muhammad ní ẹ̀sọ̀rọ̀ wọn bẹ́ẹ̀ kú bá náà so the wafil ibn Hatta بطولة الكتابة يزيد من العسود يزيد من العسود صعبا من محمد أوام من إيمان سبوه والنبي صلى الله عليه وسلم يويت مغيوة وثم ما nítorí ilẹ̀ ìdàdọ̀ náà wá kọ́ ṣe àádọ́tì mọ̀rídìí wá kí afọ́tọ́tọ́ ní yezid lásọ̀ ìyẹn wá kí wá kí wá kí afáàkúnà wá kí so àwọn méjì wọn kọ́ lórí ọ̀rẹ́lẹ̀ kan náà wọn sọ pé dákun tó wá gbégbé ọwọ́ ara lè ti àáyà ó wọlé sí àdìsí àdìsí rọ̀dá gbogbo ìyàwó ní ẹ̀yàn kan yóò سبحان الله مو اللي يرد على الروض عليه فنها آه، حأخذ تداني الصحاب الشيخ أه ينفوني ودنه وبطن محمد صلى الله عليه وسلم صلقي أنا عند ظن عبدي إن أنا عند ظن عبدي بي إن روضا إمام بمبي ودبا تيامو أو ببنسيني تيامو ببنسيني ربا تسيني ابن الله إمام بكل يوم nítorí àwọn Muhammad ọ̀sán gbà nígbà pé tó wá pẹ́ ẹrù ní bá lọ ọrọ̀ dáadáa pẹ́ sí mi fọwọ́ ẹ̀lá kí mo jẹ́ tiẹ̀ náà tó wá sí òpá burú kan lẹ́sẹ̀ owó náà ó sì jẹ́ dáná rẹ̀ tó kù sí gbọ́dọ̀ sọ́ra gan-an lọ sọ́ra ọ̀wá sí tí máa ń pẹ́lẹ́ yìí pé kí n jẹ́ tí máa ń lọ dé àwọn àyè tó dá àwọn àyè tí wọ́n ti ń gbọ́rọ̀ lọ́wọ́ tí wọ́n ti ń lékún tẹ́sí láwọn ọ̀rẹ́ rí ọ̀nàkúlò pàtàkùlùpọ̀ àwọn ìrìnàjẹ́ lónìí kódà àbúntọ́ níbi àbútọ́ níbi tó jẹ́ rámà nígbé sí wà lẹ́lẹ́ àdébà hamadu sọ̀rọ̀ wá ọ̀sọ́lá nínú ẹni tẹ́ kókó kó ọlọ́run bá níkà buhaya iná ni àmọ́ àwọn ọ̀rẹ́ ẹbú ẹlòkúba lọ́kọ̀ níbi gbọ́ sọ̀rọ̀ lọ́wọ́ àlùfáàlà o sì fẹ́ràn náà lẹ́bi fẹ́ràn rẹ̀ wọ́n náà fẹ́ràn lẹ́bi ẹni tí wá dúró àbújá àlè wá wá ìkọ̀kùn kan náà àbúrò lọ́ wọn á dúró àdébí sọ pé láàrín àwọn sọ pé kúlẹ̀ láàrín àwọn kẹ́lìmọ̀tò wàhá jù lákàbí ha nínú ọ̀la kẹ́lìmọ̀ wọn kìí sẹ̀rí fún ọlọ́rọ̀ ọba sáàbí wí àwọn tọ̀hún gba àtẹ́tùk mílẹ̀tà àbìtọ́lif àbìtọ́lif àtọ́wà fi ní àbìtọ́lif ilẹ̀ nípa ewu bẹ́ẹ̀ bí kẹ́ ẹ̀ máa láwọ̀ rẹ̀ bú wàlá ẹlòmíì

ìmọ̀ àrùn ti láyé báyìí wọ́n náà ọ̀kẹ́ wà yìí ó ti bọ̀lọ̀ lẹ́yìn ìjọba ọ̀kẹ́ ọ̀ so pé wọ́n láì kán kásìkìní kán ìfẹ́ ìsọ́ká láti lè síkìní kán rí pé àánú ra wa lóko ìmánì lọ́pọ̀ ọ̀pọ̀ tó pọ̀ jù lùsẹ̀ ní wa láyé ọ̀rọ̀ ìmánì ni ọ̀la táwọn àwọn lọ́wọ́ lè rí ìmánì oṣù máa dàgbà pípọ̀ àwọn àríyá sí ọ̀rọ̀ tẹ́ kò lè sí kò tó tó tó ti fún wa nínú àmà àwọn ọlọ́mọbàṣọ́ tàlàkúrà kó kó sàrà na ṣékì ní ọmọ ọlọ́ tààrà wọ́n ni wà á tàkò kí ìlà tọ́rọ ọgbọ̀bà ikẹ́ọ́lá òun náà ni ọdún pé á tàkò kí ìlà òun ni omi ń jẹ́ tí ó rẹ̀ jẹ́ olóyìn á tàkò kí ìlà na nínú ọ̀rọ̀ yìí fẹ́ọ̀tọ̀rọ̀ bá ti àdéhùn ó yẹ pé iná wádà lọ́yìn hàn àdéhùn náà ọba òdòdó ní gbogbo tọ́rọ̀ bá ti àdéhùn báyìí àdéhùn náà ọba bó lè lóhun ó sì òun náà ní ó ṣe yóò mọ̀ sẹ́ òdòdó ní. tó wọ àgbà òkè ìlà ọmọ ẹlẹ́ sọ̀rọ̀ kó ní ṣe báyìí fọ táà ti ń ṣe kẹ́ni táà ní ẹgbẹ́ ìfòjú ẹ̀yẹn ló sọmọ lọ́pẹ́ máa ṣe fẹ́ ẹ̀nà nígbàtí wà lè ṣe lọ́gbọ́ kí wá ní ọ̀dẹ̀tú so after òkèrè ọlọ́run gbọmọ ti ọlá ọmọ tí máa ń sẹ́kẹ́ ni tẹ́gbọ́ ọ̀rọ̀ rẹ̀ jò lò jùlọ tó wá sàdéhùn ọ̀nà ìgbọ̀rọ̀ sí lọ́nà sí ọ̀nà ìṣiṣẹ́ bákan wà áṣà àríṣà mẹ́rin kálùkì ọlọ́run wà lè kẹ́ọ́lá nínú akíra alùsùn ẹni tó rẹ̀ dàbò háyà nínú Allah subhanahu wa ta'ala mẹ́rin kọ́lùkì gbogbo tí ń jẹ́ dàrẹ̀ lọ ọmọ ìyẹn lè máa sọ̀rọ̀ kan bí sílé iná sọ kí tọ̀wọ́ sọ kẹrin kẹ máa yẹn lẹ̀ pé ah, ah, àwọn èèyàn bọ̀rọ̀ bọ́lọ̀ sí máa ń dáwọn lábáwá ọmọ ọmọ ìgbékalẹ̀ ọ̀rọ̀ subhanallah àwọn ọlọ́run bọ̀bá kíọ́lá bó ti da òwúrọ̀ lọ dá wa nínú àwọn kínkínní nínú pàṣọ́hà kínkínní nínú dáhán ìgbékalẹ̀ rẹ̀ tẹ́lẹ̀ fún gbogbo àìsàn ẹgbẹ̀lẹ́gbẹ̀dá ìmọ̀ gbádùn àti máa ń sọ̀rọ̀ ní ọ̀nà kíkí nínú àwọn ẹ̀bùn rẹ̀ ẹ̀bùn ìsọ̀rọ̀ kásọ̀ kakóyé náà ni ọlọ́kọ̀fà àlọ́wà ní fún gbogbo àwọn ọkọ̀ tó fún wọn abúlọ̀wà pé wà á san àdéhìsàn mẹ́nà kàrìkì gbọ́rùn ọba ọba tí ọwọ́ rẹ̀ dàrílọ ẹ̀wù kò tí ń jẹ́ dàrílọ olùgbòrán ọmọ tó dára bí sáà ti dún ní sọ̀rọ̀ àlọ́ وصليت على إبراهيم وبارك على محمد وعلى محمد وباركت على إبراهيم وعلى إنك حميد السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún àwọn òṣìṣẹ́ wa kí aláàkọ́bà adúpẹ́ fún àti gbogbo ẹni kọ̀ọ̀kan wa náà ní báyìí a ó máa gba ìbéèrè fún àwọn tí a bá ní ìbéèrè kan àti méjì number one number two number three, number four. Now, number one. Ah, Jazakum Allah khairan. Ṣé mo fẹ́ béèrè? Ọ̀rọ̀ ni ṣé àwọn Yorùbá sábà máa ń sọ tí ọlọ́mà ṣe tí ó dùn mọ́ wọn. Wọ́n á máa ń sọ pé ní ọba tí ń sìn wá tí a ní sìn ṣe statement yẹn ṣe gbólò yẹn dà àbí kí ni Islam sọ lórí rẹ̀ ẹlẹ́ẹ̀kejì wọ́n ní pé nígbà tẹ́ sọ̀rọ̀ àdísì pé ní sọ́ọ́bà kan ka Al-Qur'an ló sì so ẹ̀sùn mọ́lẹ̀ ṣe nítorí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yẹn ṣe ojú oorun ní oríkẹ̀ yẹn ni àbí yẹ́kùsọ̀ jazakallahu khairan. Ah, ọ̀rọ̀ tí àwọn àwọn Yorùbá máa ń sọ irú kẹ́lmà yẹn a máa rí kẹ́lmà sájá àwọn bẹ sájá àwọn òṣèlú àwọn padà ọbọ̀ ọlọ́run tó lóhun tí ó ń sìn wá tààlà ń sìn sísìn kẹ́lmà sísìn wọ́n ẹgbẹ́ wọn rí pìtì rẹ̀ nínú rẹ̀ so inú ìṣẹ̀lẹ̀ rẹ̀ náà ọ̀rọ̀ báwọn máa ń gbé ẹ̀dí ìlú àwọn ọ̀rọ̀ mi báwọn gbà ṣùgbọ́n pé zá sọ̀rọ̀ kan tẹ́ pé yóò ní yóò jọra wọn yóò jọra wọn yóò ní àwọn pátá kankan tó parí rẹ̀ ọlọ́run ti ń sì wá ta aláàánú sí i. bọ̀ káìlọ̀ yẹ ìsọ pé ọlọ́run tó lóhun tí ti ń sì wá ta aláàánú sí i. àbáwọ̀ wọ́n pé sísìn tí wọ́n ń sọ ara àwọn kẹ́lù ká tulẹ̀ ìgbà ní àwọn èèyàn àwọn sì ẹ̀ràn àbí ọ̀pọ̀ ni àwọn náà sì àwọn dáa bá tọ́ wọ́n pè yẹn lọ ń gbàlẹ́ pé ọlọ́run tó ní tí ń sìn wá yá àti máa ń ṣe àwọn dàwáàbù táwọn náà ṣe ẹran sáà sùn rẹ̀ lọ́run wá ni níbi fún wa lóúnjẹ ẹlẹ́kọ́ ni kò sí tó burú bẹ́ẹ̀ ń sọ̀rọ̀ ni làbárì ni làbárì tó rẹ̀ pàpọ̀ ọlọ́run bá ní ń sìn wá tó ní ń rè wá ní tọ́jú wa rí rè ṣàhà iná bá ń gbà pẹ̀lú sísìn pé ẹ́là ọlọ́ àpọ̀pọ̀ ìyá nínú bá mo sí àpò ọmọ mi pé ní mo sì ya alábọ́já mo sì wọ́n kan bẹ́ẹ̀ ń bàtẹ́ nílé kòwó yóò lọ sí ogun ẹ̀ yóò lọ tajà fún wa yóò sí gbogbo tó bá ti dé òun náà ló kò fún àpò sì wọ́n púpọ̀ àbúrò àlọ́bá ọmọ náà sì wà púpọ̀ ní gbogbo tó ní ilé tí kọ̀dá ń pè àdúrà àánú ìlà kọ̀dá wà náà ìlà wa nísìn wa nù nísìn máa kàn. àwa láà ń sìn àwa láà ń sìn àwọn àìsí kan ló wà yàpá jẹ́ nù. so kí la ń tàbí sí náà wa. sọ́yìn pa bá pé ẹ̀sìn làwọn kan ń pè ó ti kó ní sísìn mi ò fẹ́ pé sísìn ara àkọ́ yàtọ̀ sí sísìn ẹlẹ́kejì. sísìn ti rí pé àwọn aláǹsìn ọlọ́run bá sísìn táwọn wá ń sìn lọ́ba ń sàpè.

ní tọ́jú wa àkàlà ń sin náà ni tó bùtá là ń ṣe fún wa àkàlà ń ṣe àkàlà ń ṣe ni òun ti ń ṣe fún wa ó pọ̀ lọ́wọ́ bẹ̀rẹ̀ yẹn tó ọ̀rọ̀ yóò burú ọ̀rọ̀ rárá tó ọ̀rọ̀ ti ń sin wa tàlà ń sin àti gbọ́ iná sọ fẹ́ mọ̀kẹ́ ọ̀rọ̀ ti ń sin wa tàlà ń àti gbọ́ ipé wọ́n ti ṣàpẹ́lẹ́ fún ọlọ́ọ̀bá ni nígbà bí làbárì nípa hábàrù ni ò fún ọlọ́ọ̀bá ní ìròyìn kan táàrin ọba tí tí ń sì wá àbí ọ̀gá ìjọba tá à ń sì àwọn tí ń sì wá kára ní òṣèlú kò fẹ́ ẹ̀sọ̀ pé ìtàkùtọ̀ ni pé wọ́n kàmí ṣe fàánà fún ọlọ́ọ̀bà kò burú kò burú rárá tó wọ́n lọ́ àyà kò burú ẹ̀ẹ́kejì àdísì pé àdísì yẹn àdísì òṣèlú náà sọ̀bẹ̀ yàtọ̀ tàn fèntè tìráyìn ọlọ́ọ̀ àdísì òṣèlú pìntìntì ní pé ṣẹ́ra pé aláwọ̀fọ́rọ̀ ọlọ́gbọ́n àwọn ẹlòmínà ohun tó ní agbára tó máa ń ka àlùkò àìkèrè fún yín tí àwọn àjẹ̀nú bá ń bẹ ní àrán ilẹ̀ ibi táwà sọ̀rọ̀ àndì wọ́n sì máa ṣe ni wọ́n sì máa wọ́n máa tọpa òun wá so wọ́n ń da ohun ọlọ́run láwọn ìjẹun mùsùlùmí wọ́n máa wá síbẹ̀ kódà ìbí tí wọ́n já àjọ ní kété yìí yẹn òun náà lè ṣe rìn ẹgbẹ́ ìlú náà fẹ́ràn fún ọmọ èèyàn náà ṣe ò lè tọpa wá ṣe òru àwọn àjẹmí ní ẹgbẹ́ fẹ́ pa wọ́n lèèyàn ní ẹgbẹ́ ìlú bá wọ́n wọ̀ kò ní pa wọn bàbá bá wọn ní sọ̀rọ̀ǹdì bá wọn lọ́wọ́ pé àyà òdì wà tó ní máa lọ́wọ́ àbí ìrántí kan ẹ̀rọ kankan wọn ní so yóò fà lọ. bẹ́ẹ̀ wà á náà wà á náà àwọn màláìka mìíràn bẹ́ẹ̀ náà àwọn màláìka tó fáwọn pàtàkì nǹkan tí zikì wá ti wà ẹ̀kọ́ yẹ kó gbà àwọn màláìka kọ̀mẹ̀tẹ́ náà ọlọ́run tó sàyàrọ́ ni wọ́n wọ́n máa ń káàkiri ìbílẹ̀ àwọn wá ìdí ààyè zikiri ni bẹ́ẹ̀ wọ́n ti tún ṣe fún òṣèlú màfọ́dé àwọn fẹ́ wọ́n ti ń bọ̀ wá láti sánmà báyìí àwọn àwọn abẹ́ ẹ̀sùn jù báyìí àwọn àwọn àwọn ìpè tó ẹ̀pọ̀ bá ń kà lọ bẹ́ẹ̀ sọ̀rọ̀ àbíjọ́ ni wà náà ó rẹ̀ báyìí

àwọn kan ṣàdìrí yáyán tó ṣe àwọn lè sáré pa àti ayanilé àbí káwọn rò pé àdìjà lọ ni bóyá wá gbọ́ alukur'an àhá pé káwọn kọ́ ṣàkàrò pé bóyá ó lè dọ̀ǹgbà táwọn bá kàlùkùrán tán àbí káwọn sáré pa àbáwọn lè gbé àwọn lè gbé ìròyìn pé bí àkùrán táwọn kà ní ayẹ́ yìí ló tọ̀ wá ò sọ àhán. ẹ sọ pé ìwòye ń dìgbẹ́ àwọn àpàbà dáadáa yóò ti wo ọ̀sẹ̀lẹ̀ bàbá ń jíta tẹ́tẹ̀lẹ̀ ṣé bàbá bá jíta tẹ́lẹ̀ tó bá kakọ̀ á ní pé ọkà jòkó pé ọkà tẹ́lá àfojú rẹ̀ táwọn àyàn ọmọ wa bẹ tẹ́wọ́n wa bẹ̀rẹ̀ àwọn àwọn wa o. bóyá kó báyà bó ti máa ń ka gbọ́dọ̀ bẹ̀rẹ̀ sí ń sàkéjì pọ̀ bá ti ń ka kọ̀rọ̀ á nílò wá ní pé wọ́n wárí wà bẹ́ẹ̀ kó ẹ̀kọ́ kúra pé kó ẹ̀kọ́ báyà àwọn àjẹ́ náà yìí kò sí ọ̀dọ̀ tó rí gbà wá. so kódà wà mí ẹ̀rọ ìjẹ́pẹ́ ẹ̀rẹ́ kàmọ́ ara wọn bí èkúté ìrọ̀lá kankan ní ìná ẹni tẹ́ pé lápùtù ní ìyọ́fẹ́ ní ìyẹn ìgbà ìyàwó ní láti kíyè sí ara nínú fẹ́ fúnra ìṣòwò àpúrò ọgbọ́n fi jáwọn ẹni kó jẹ́ kàmí náà ìyá máa ìwé láti tọ́lọ́n bẹ́ẹ̀ lóyún ní òun ẹgbẹ́ tó táwọn ṣe gbọ́ ọ̀hún bọ̀ wá nù ọ̀pọ̀lọpọ̀ sàkóbọ̀ yára pé mọ́sáyára máa pa nǹkan báwọn tó wá sí ní bá wọn fẹ́ràn sí ọlọ́ọ̀bà bí wọ́n ti tẹ́ bá rẹ̀ ní tìtọ́ wọlé má torí pé ń pa àdánù mi tó wà ládùú aláfẹ́ olùpa mi tí wọ́n ti láwọn fẹ́ gbé fà tó àwọn ayé wá àti àwọn ọjà àdánù náà sí mílíọ̀nù nípa ọmọ ọ̀sán ti wá àti wọ́n tó wá wá wọ́n fẹ́ àgbẹ̀ nípa àwọn ọ̀gá nípa ọmọ ọ̀sán wọn bí lọ ọmọ kan wà ní ipò àní ìṣèwádìí fún wa tó òkè ọ̀sán ti tó àjẹ́ náà ولو حيالية أنه استمع نفر من الجنس فقالوا إنا سمعنا قرآنا ká gbọ́ kùránì yìí áá ah, ah, káì ń sí ẹ̀lẹ́ màgbọ́ yàdí ilẹ̀ rúṣdé fàámàn náà rí àìlówà náà ń tọ́yà sọ náà ní ń pèpè lọ sí di ọ̀nà àmà fàámàn náà rí á àwọn tẹ̀lé wọlé lóṣù kan ọ̀bí náà látòlè làwọn tó to ṣe bọ́mọ́ so àwọn sọ̀ábẹ́ àwọn àjẹ̀mú gbọ́dọ̀ wọn náà gbọ́ lẹ́kṣọ́ wọn gbọ́ àyàkùnrin wọn á rí lè mà nípa ìwọ́pọ̀ ọ̀gbọ́ bí wọ́n ti gbọ́ ni ànábì ọ̀yẹ́ wọn kọ́kọ́ kúkú mọ́ àwọn sọ̀ábẹ́ ànábì lóde ń sàlàyé fún wa pé bọ́sù orí ọba àbàtà lọ náà ni àwọn ẹ̀yà kan náà wà jẹ̀ náà ọ̀nà sí bí àwọn wá bí wa àlọ́sí dáwà fún wa ẹlẹ́sìn àwọn ọmọ pé ah, a ní sèbò pátá gbọ́ dáwà yẹn yé lọ́dọ̀ mahama wáyà ní so irú sì ṣe àwọn ẹ̀dọ́ náà bá tọ́mọ ti pé àṣùkọ́ àyè tó já ìwà àti ìríkà wọ́n máa ń lọ bẹ̀ tó kẹ́yìn sọ́ra bí ayé sáré yára bá nǹkan bá jẹ́ bí ara kó wà náà kà àkàkọ̀ kẹ́yà sọ́ra الله àyà ìgbà tù. Àdúgbò sọ́ra. Ǹjẹ́ ṣé ẹ̀lú àfihàn kí wọ́n máa ṣe àdúrà àbí kí wọ́n máa ṣe fẹ́ kí wọ́n mọ̀ tó pé àlùfáà àti àbí àwọ́kọ́ ní ẹ̀kejì ṣé ìgbà tí ẹ̀ ń sọ lẹ́kọ̀ọ́ pé ọmọ tó dáa tó ṣàdá tó bì pé kò ṣe kúrò aláàrẹ̀ ní kùránì lọ́nà wo ni ó ṣe máa ń gba ka alìkùránì bẹ́ẹ̀ fún òbí yẹn tó bá ti lọ. na ah, nínú àwọn àrọ́gbọ́dá ọ̀hìn ọlọ́ọ̀tọ̀ alákọ̀ sí ẹ̀ kankan nínú wa tí ẹ pé tọ́lẹ̀ tàbí ọkùn òkú rẹ̀ yóò ní bísíláì هذا ملائكة كفوكما اللهم اغفر له وارحمه أبدا في سيجباله اللهم نقه من خطايا له والله باعد بين باعد بينه وبين خطاياه كما باعدت بين المشرق والمغرب اللهم نقيه من خطاياه كما ينقى ثوب الأبيض جنتنا اللهم اغسله بالماء والثلج والبرد اللهم أكرم نزله ووسع مثله ونقيه من خطاياه كما ينقى أو الأبيض من الدنس وهذا ما أفعل كان صعب ما نسي فرعوني مثلا بكذا ولد أبو سنة بكوي اللهم اغفر لأبي السلمة وارفع درجته في العليين ونور من خلوه ونور قبره واخلفه في عقبه وأفعل لي أفعل لي àwọn ọmọ ní sílábù ọ̀gáwẹ̀ sọ àṣà àwa ní ní àwùjọ ti wá láti gbé nítorí ìgbà alẹ́ ìfọwọ́n gbà pé kúrò aláwọ̀ mẹ́ta òṣèré ní sùlùkù kòwáni tó ṣe lè kọ́ pé nígbà pé ọ̀yọ̀kẹ́ jẹ́ sùlùkù kòwáni ìdámẹ́ta kòwáni kábẹ̀tà kábẹ̀tà yóò àbá jẹ́ òṣèré kòwáni táwọn bá níbẹ̀ nù so òṣèré ń jẹ bẹ́ẹ̀ ìtọ́pọ̀ jù ní Allahumma ighfir lahu Allahumma irhamhu so tọ́wọ́n kàkọ̀wáni náà wọn tí a máa ń sin náà ọ̀bá tó máa ń kàkọ̀wáni bá kàkùrán ta wọ́n fẹ́ parí tó yẹ sí ẹ̀rọ fara rẹ̀ tó fẹ́ bá sí ẹ̀rọ parí ẹ̀rọ lọ́sọ̀ àwọn kẹrẹ àwọn bá mi tó àwùfá ṣe òjò dídá láti kàkùrán ní àwọn kan wá pé wọ́n kẹrẹ tó yíjọ wá ṣẹlẹ̀ níbi ìgbà tẹ́ bá parí kọ̀ wá ní ìyẹn lè tọ́ fún yàrá yẹn náà. so àtàtà ìwà kalọ̀ gbàgbọ́ wálé àwọn ayẹ́kọ̀ọ́ sọ̀rọ̀ nípa kẹ́ tí ń sọ̀rọ̀ nípa ìyà ọwọ́ lọ́ba ní sọ̀rọ̀ ìyà ti sọ̀rọ̀ nípa kẹ́wù ọ̀sán bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ní ìkọ̀sí tó burú bẹ́ẹ̀. àbúrò bá ń sílọ́kọ́ lọ́sàn-án kò sí nínú ìtàdí àwọn sálàpọ̀ wa so àwùjọ níbi tí wọ́n ṣe èèyàn wọ́n á lè kúta àwọn àwùgbà yà tó ráìtì ní kọ̀ ráìtì rárá kọ́lákọ́lá kó sálàpọ̀ wa. Bẹ́ẹ̀ náà wà ní àsọpọ̀ ẹ̀fà tí a túnra sí ọ̀rọ̀ yóò bẹ́ẹ̀. So bíjà náà ni bíjà rẹ̀ adádálẹ̀ ni káàsì kan jìnà sí. So ìfìdàdúrà kò ìsìnkú ìgbéra kan ní pé tọ́sùn ọlọ́run ọba sàánú ni kọ́ ti jẹ́ kò ní bẹ̀ náà bàtàkì sọ̀rọ̀ àwọn ará ọ̀sán wà ní sọ̀rọ̀ sọ̀rọ̀ ìgbà tí ilé àwọn pé tí àwọn olè mọ́tàlá pé àmì tuntun jáde tí wọ́n ń lọ tó ń sá lọ sí eh, kárìnrà tó ń lọ tí sọ̀rọ̀ ọkọ̀ tó máa lè tó lè lé wọn káàkiri ti lọ àdínà ìbẹ̀ kọrí àdínà ìbẹ̀ ọmọ agbẹ́sẹ̀ kan lọ́nà ti lé wa pàwà ó ti lé pàwà àbáyìbá ah àlẹ́yìn Allahumma sọ́wọ́ ẹ̀rù ọlọ́run bá lábálẹ̀ lẹ́kaná oní alfáàtíhà ọlọ́mà lábálẹ̀ alfáàtíhà lábálẹ̀ ẹ̀rù ìlànà ó so mo ṣe rí nù gbogbo àwọn àdúrà àtàbíwá sí ọ̀rọ̀ sẹ́ni tí wọ́n ti bẹ́ kánà nǹkan ọ̀sán ní Muhammad sallallahu alaihi wa sallam kọ́kọ́ bá àwọn bá wọn ti máa ń ṣe máa ń ṣe àwùjọ pọ̀ láwùjọ táwọn yẹn ń ṣe gbogbo ẹgbẹ́ ọ̀rọ̀ ìjò kúlọ̀kúlọ̀ kó sàmìnà wa àmì. Lọ bá ẹnìkan, kò sí máa lùkọ́ ánìká, dípò pé sábà ń kà gan yóò gbọ́ ìtumọ̀ rẹ̀ yìí ọlọ́sì fẹ́ kó mọ̀ dádúrà sí kí ọlọ́run máa gbàdúrà ọ̀nà wo ni òun máa gbà sí àdúrà tiẹ̀ tí èsì mọ́ lárúbáwá tí wọ́n fi wòye. irú ẹ̀yẹ ọmọ lọ́bẹ̀ kàkà kó dún ní máa iṣẹ́ olóore kó jẹ́ kí kọ̀ọ̀kọ́ rẹ̀ pẹ̀lú ọlọ́gbà ẹ̀kọ́ dà kó sì máa jẹ tó ń jẹ nǹkan aláàlú kó jìnnà sí àárọ̀ kó wá iṣẹ́ aláàlú tí wọ́n ti ń tẹ́wọ́ sọ́rọ̀ gba ìpẹ́lọ́run بأملاك الصحن الإسلامي والله يوم رحمه بارك له بديت سعد بن أبي وقاص من سوعين عنابي سعد بن أبي وقاص طبعا بني ويخدع الله لي أن يجعلني مستجاب الدعوة من بلغة قسمني مستجاب الدعوة ẹjọ́ ma pè lọ́wọ́ bọ̀ tọ́lọ́wọ́ fún ní àdúrà ata mátà sí sùhánùlọ́ kí lọ́nà ما fún ẹkùn mọ̀sàdáwà dáwà lè tó ń jẹ́ sọ́mọ jẹ́ sọ́mọ kì pẹ̀lú rẹ̀ ìjọ ìjà láàlí ẹkùn mọ̀sàdáwà dáwà bọ́ba ti ń bẹ̀rẹ̀ ọba adáwọ̀ sì máa gbàlẹ̀ kan náà sẹ́pẹ́ ìntí ànímá ìntí ó yàtọ̀ sáfì gbogbo pàǹdì lọ ọ̀lọ́wọ́ tó bá ti ń bẹ̀rẹ̀ ọba ọlọ́run yìí àwọn tó bá súnmọ́ ọba tí wọ́n bá ti súnmọ́ ọba nígbà tó lọ́wọ́ bá تعرف إلى الله في الشدة يعرفك في رخاء يعرفك في الشدة أن محمد قال تعرف إلى الله rọ̀kọ́ alábá dì ọ́ sínú ọba adákọ̀ mọ́rọ́ ọba kò súnmọ́ ọba ìyá àríkù kẹfì ṣe dà tó bá wà nínú ìkòkò lẹ́kọ̀ọ́ lọ́wọ́ ọmọ wọn yóò dọ̀ ọ̀ma tó ti ní ọlọ́run ó ó sì kílẹ̀ lórí ìfẹ́ adákùn ah, máa ti mọ́jú ojú sí mi sí kí mọ́ lórí ti ní ọjọ́ náà ní ìsìn ní lórí ti ọ̀ tó a súnmọ́ ọba dáadáa aráàmù ti pọ̀ ìwòkúwò pọ̀ ìsọkúsọ pọ̀ ẹ̀sẹ̀ pọ̀ ní àná ìjọba ìjọba ìjọba Kuba. bá tí wọ́n bá ní bá ní súnmọ́ Muhammad sallallahu alaihi wasallam wàláì tí wọ́n bá wá tàbí tó tọ́lọ́wọ́n bá tá a máa gbé lóbi ara mú tó wá tàbí tó tọ́lọ́wọ́n bá tá a máa gbé lóbi ara mú tá à ń sọ ìtẹ̀tọ́lọ́wọ́n bá àtún lásìkò àti orí àkúta so it's okay. lórí àkókò ó lẹ́ẹ̀kẹ́ tó ìkọ̀ Nah, tinggal atas yang kita lelong. Sebab kita lelong. Sebab kita lelong. Sebab kita lelong. Sebab kita lelong. Sebab kita lelong. Sebab kita lelong. Sebab kita lelong. Sebab kita lelong.